إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún olúwa ọba wa tàbárọ̀kà wa tààrà ọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní òwúrọ̀ tòní òun náà ni tíra sífàtù sọ́láàtì nàbí yìí sallallahu alaihi wasallam min at-takbiri ila taslim annaka taraha èyí tí sheikh nasir bin al-albani tí wọ́n fi àkójọ rẹ̀ ọ̀rọ̀ tí a kàtí ni ipò kéyìn ó bọ̀ sharia islam lówúrọ̀ yìí àbílẹ̀ ní 71 kọlé ẹ̀kọ́ tí a ó ti tẹ̀ lówúrọ̀ yìí kò náà ní àṣàlátù alẹ́ mímbàr kíyàn ó kírun lórí mímbàrí ìdánkẹ̀lẹ̀ mímbàrí kò náà ní ààyè tí ìmáàmù máa gùn kí máa dúó sí láti ṣe kútùbà yẹni pé ààyè kan tó máa rọra ń kọ́ tí máa ń ga díẹ̀ tí ìmáàmù máa dúró lé lórí láti dáwọn èèyàn sọ̀rọ̀ kí ni ipò kọ́tínú lórí irú nǹkan báyìí ìmáàmù ni wàsọ́lá sallallahu alaihi wasallam marrata ala al nígbà kan ànádẹ̀kínú lórí mímbàrí yìí ti riwayatin nínú ẹ̀bẹ̀wá mi annahu gbáwe fúdáfì dàrọ̀já ìpè mímbàrí ànábì yìí ó ní ìpele mẹ́ta yẹni pé ó ní step mẹ́ta ìpè mímbàrí tànábì ní ẹgbẹ́ wa hadisi ní mímbàrí ànábì ó ní step yẹni pé ìpele mẹ́ta àkọ́kọ́ ìkejì ẹlẹ́ẹ̀kẹta kọ́m alẹ́ yìí ànábì wá dúró lórí mímbàrí yìí ó dára ó kábàrà náà sùwárà àhù ànábì wá sí tẹ̀kbíir ẹni pé ó gbọ́lọ̀ ń kúgbe ẹ̀jẹ̀ tá a máa ṣe láti bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn ànábì ṣe àwọn tó sì tẹ̀lé àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ náà àwọn náà fi tàbíèrè lẹ́yìn rẹ̀ wọ́n wà ìrìn mímbà tó ń sì wà lórí mímbà rí ẹni pé ànábì wà lórí mímbà rí níwájú àwọn èèyàn àwọn tó tẹ̀lé kíun àwọn wà ní ìlẹ́lẹ̀ wọ́n wà nísàlẹ̀ ó wá fi tàbíèrè lórí mímbà ìyẹn tó bẹ̀rẹ̀ ẹ̀rùn kíṣì àwọn náà sì fi tàbíèrè tẹ̀lé kuma raka'a wa huwa alai dan ina nabi wa ruku tuwa lórí minbari yana ki gbogbo mu ta ma ṣe lórí ìrun lẹ́yìn tikira ti ihram nabi fi gbogbo tuwa lórí minbari wa ruku ó wà lórí minbari na kuma raka'a dan ina godi soke gbórí sókè láti di ruku anazza fara ó wá sọ̀kalẹ̀ lẹ́yìn tí sẹ́yìn rẹ̀ yẹni nígbàtí gbórúkú lórí rúkú ìnáza nígbà ló wá sọ̀kalẹ̀ lórí mímbàrí àmọ́gbà tó fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀yìn ló fẹ́rìn padà sẹ́yìn sáàsì àtìlẹ̀ mímbàrí títí títí wá orí kalẹ̀ ní ìpàlẹ̀ mímbàrí ìpìlẹ̀ mímbàrí yẹni kókò forí kalẹ̀ lórí mímbàrí yẹn ẹ̀rí kókò lè rọrùn láti forí kalẹ̀ lórí mímbàrí náà nígbà tó fẹ́ forí kalẹ̀ ó sì kalẹ̀ ló wá forí kalẹ̀ nílẹ̀ ẹlẹ̀ níbi ìsàlẹ̀ mímbàrí ọmọ àádá lẹ́yìn náà ló tún wá padà bí mímbàrí nígbà tó forí kalẹ̀ tán ó tún dìde ó kìrá kẹlẹ̀ kìbì ó sì gbé mímbàrí yìí padà ọ̀pọ̀ àfihà kàmà sọ́ra àfìrákà àti rúkúlà ó wá sí lórí mímbàrí gẹ́gẹ́ bó ṣe sí lórí rákà àkọ́kọ́ ó sì kí rákà lórí mímbàrí ó kàkẹ́ olórí ẹ̀ ó ti dìde tó yẹ kéèyàn ṣe ó rùkú ó dìde bẹ́ẹ̀ náà ló tún ṣe lórí rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣáṣà faragami akiri salatihi títí ìṣòwò parí títí gbogbo òórùn rẹ̀ tán ìyẹn ni pé bá ti fẹ́ ṣe gbogbo nǹkan tí ẹ ká ṣe lẹ́yìn ìfúrítẹ̀lẹ̀ nìkan léṣe ní ilẹ̀ẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan yóò kùtà máa sí lórí irun yóò sí lórí bímbàrí ń wá kí gbogbo òórùn rẹ̀ tó báyìí على الناس فقال دينا لو دوجو قاوين لو سبي تقاري بغومي wa kọjú sáwọn èèyàn ló wá sọ fún wọn rí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn àwọn èèyàn náà fẹ́ gbọ́ àlàyé lórí ẹ̀ gẹ́gẹ́ bá náà bíbẹ̀ ti fi fún wa nìyẹn tí wa nìyẹn gbogbo nǹkan tó ṣe ni ó béèrè ká eré ànábì kí àlẹ́bí ló sì sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ní wá ń jẹ́ ẹ̀kọ́ fún àwà ànábì kírù ìta sálámà ló wá dojúkọ àwọn ìwá ní yá ayúwà náà ó fẹ́yìn ènìyàn ìní sábà tó ni kálẹ̀ bá rí bí mo ṣe ń kírun wàlẹ́ta lámú sọ̀lá àti kálẹ̀ bá kẹ́kọ̀ọ́ nípa àrùn mi ẹ̀rì anábì ṣe yẹn ni nípa agun mímọ̀ rí ẹ̀ ibi kọjá yẹn àwọn yóò máa rí wọ́n rí bí fún rúkú wọ́n rí bí ṣe ń kírun anábì ṣe lẹ́yìn ni láti jẹ́ pé kálẹ̀ máa kọ́sì rẹ̀ kálẹ̀ kọ́sì sallallahu alaihi wa

ìrun tí à ń kí yẹn pẹ̀lú àlàyé yìí ó fi wá túmọ̀ sí pé àṣóyẹ kíyàn máa kọ́yàn ní a ti kírun kọ́lá ọ̀ṣàbùrú bẹ̀ kọ́kọ́ ní bá ti kírun pẹ́sìtìlẹ̀ àdó gbogbo bá ṣe dúró bá ṣe rùkú everything lórí ìrun yẹn kíyàn gbìyànjú láti ṣàlàyé ẹ̀ fún àwọn ẹlòmíì ìṣe yóò jẹ́ ká lè máa ìrun yìí kí gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ti kírun yìí buna dẹ̀ sọ wípé sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ sì rí mi mo ṣe ń kírun nínú àdínsì inú ẹ̀kọ́ sáré kọ́ mbẹ̀ buna ni bá ní ìdí tí ìmáàmù fi wà láàyè tàbí tó ga sí àwọn máàmù ìgbà náà ní kàtí ṣẹlẹ̀ ní ayé ànábì lókì tí bùkátà bá múrú ẹ̀wà mọ́ tí ò bá sí bùkátà kò yẹ bẹ́ẹ̀ Wa alaikum salam. Irú eléyìn kò bá mu. Hmm irú eléyìí báyẹn kò bá mu irú àwọn mọ́sálásí tán máa kanlẹ̀ kọ́ ṣẹ́kún wà sí àyè ìmáàmù tí ó ga jù títí àwọn máàmù lọ irú eléyìí ò bá mu báwo nú àtìmáàmù mìnà àwọn afọ pé màkúrò ní wọ́n pè kò yẹ kó máa pọ́ sí láyẹ̀ tí bá nídìí irú ti sànádì sallallahu alaihi wasallam fẹ́ fi hàn àwọn èèyàn fẹ́ kó àwọn èèyàn wọ́n sì kírun àmákàtà wá mú gẹ́gẹ́ bí àṣà àwọn míì gan bóyá bí ẹ̀sìn gan ni wọ́n pè tí mo rí mọ́síláṣì tó tí wọ́n kọ́ tó wọ́n pè bá wọn sọ̀rọ̀ wọ́n yìí kù bí wọ́n ṣe ń kọ́ kí nìyẹn lọ bó ṣe wà náà ni everything flat flat ìfẹ́sẹ̀ sọ pé a fẹ́ yọ ayé ìmáàmù kó ga yẹn bí kó wàhálà kan náà tó ṣe ìgbà bá wọn sọ̀rọ̀ wọn ní láti tún wó kìníyẹn so kẹ́yẹ́ ká máa fún kíláàsì pẹ̀lú àníyàn wípé àti káyé ìmáàmù ó ga ju àyà fa bàbá ní reason kí àmì àbálé ìzòrí tàbí kí máa mú wá kí máa mú fi wá wà báyẹn eléyàn àfáàní kò sí àbúrú a'lam nínú ẹ̀kọ́ tuntun wà nínú àdínsì náà ni pé nígbàrí ànábì iwájú sẹ́ẹ̀pù rẹ̀ wà ti máa gùn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí mọ́sálásí mọ́ nígbàrí wọn ni kí ló wọ́n nígbà tí anábi iṣẹ́ orí tàbí tó ṣe nazala àkàrí ó sọ kalẹ̀ lẹ́yìn tó fi ẹ̀yìn rẹ̀ tó bá jẹ́ pẹ́yìn kó kẹ́yìn rẹ̀ tó bá fi kalẹ̀ tí ó fi lọ síwájú àti tẹ́jẹ́ lọ so ilé ìlànà fàáfi ní step tánàbí máa gùn tí máa fi gùn mímbà rẹ̀ wọ́n ní iwájú ní ó wà Allahu a'lam ẹgbẹ́ kejì kò náà ni àṣírọ́tún wọ wùjú bùhá kò náà ni tàbátẹ́ kírun káà sí sùtúrà ẹni pé káà sí gàgá káà sí gbé nǹkan síwájú bóyá asúnmá àgẹ̀rẹ́ ni àti káà gbé nǹkan síwájú tẹ́yìn òfin ní kọjá ní iwájú ra iwájú wa wọ wùjú bùhá kì í jẹ́ ọ̀nà yẹn rẹ̀ imam tó kọjá ṣíkà gani rọ̀fùnkùlá àwọn gbà pé ká fi sútúrà ìkí ọ̀ràn yẹn ni kárí àkọlé yìí àlàyé ó wáyé lórí ẹ̀ títí pẹ̀lú ògùn tọ́lọ́n subhanahu wa ta'ala ìmáàmù ni wa kana sallallahu alayhi wa sallam yakfu qariban min as-sutra anabi sallallahu alayhi wa alihi wa sallam ima dúró níbi tó súnmọ́ sutura rẹ̀ bá fẹ́ kírun bá sì sutura yóò súnmọ́ sutura yẹn èyàn nífẹ́ kìrò ní ìsìnkó wá sí sùtúrà kó wá dúró níbi tí jìnà sùtúrà yẹn ilé yóò bá mú so anábì máa dúró láàyè tó súnmọ́ sùtúrà tó bá ṣe yìí ọ̀kánà dẹ́yìnà hu dẹ́yìnà lè jìdár sàlásà pẹ̀lá ìkí zira mẹ́ta ni kí ìgbówọ́ mẹ́ta ìsáǹtì ní zira ni gbọ́njà apá wa láti dọ́wọ́ wa dídì ìgbówọ́ bẹ̀ so gap ti máa wà láàrin ànábì sí ògiri nígbàtí bá ń kírun kí máa tó yẹni kí ìgbówọ́ mẹ́ta bàbáyìnà mọ́ọ̀ èso jùdìhì wàlìjìdá mọ́rọ̀ṣà lẹ́yìn náà ikú máa bẹ láàrin ibi tí ó forí kan ìforí kanlẹ̀ rẹ̀ àti ògiri ìfòsòtòrà yìí déédéé ibi tí ewúrẹ́ lè kọjá ẹ̀rí pé ńgbàta ní ìgbówọ́ mẹ́ta ìyẹn tó bá dúró nìyẹn ṣùgbọ́n tó bá forí kalẹ̀ ààyè tí ó kù láàrin ibi tó fi kàyè sí ògiri nígbà lókùn dídí ìntí ewúrẹ́ àbí ẹran lè gbà kọjá wọ̀kánà yakul wọ́kánà àbí jẹ́ni tí máa sọ báyìí wípé láti sọlẹ̀ ilá ìgbà sutura ó gbọ́dọ̀ kírun àyàfi wala tadau ahadan yamurru baina yadayk láti gbé ẹnìkankan láàyè kọjá níwájú rẹ̀ tó bá ń kírun lọ́wọ́ lọ́wọ́ fi sùtúrà ẹnìkan wá fẹ́ kọjá ọgbọ́ wà ní àárín rẹ̀ fún jìdì tẹ́nìkan bá fẹ́ kọjá ìgbà láàyè fa'in ala al tọkọ̀tílhù kí wọ́n ní bẹ́ẹ̀ bá wá kọ̀ tó bá fẹ́ kọjá àdàdúró àfọ̀ dàdúró báyìí kúmọ̀ lọ kí wọ́n ìwádìí ní pálítọ̀pọ̀ náà ní pé bóńtọ̀ ń jà lórí irun yẹn ní pé wàá bá pa iná máàhú alukọ̀rin irú ẹni bẹ́ẹ̀ ṣètọ́n bẹ pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ mi wà pẹ̀lú ẹni ẹ̀ lọ́sọ̀dà ṣètọ́n ló fẹ́ lò láti fi pé kó kó ààyè bá irun rẹ̀ tó irú ẹni bẹ́ẹ̀ gbogbo bọ́lọ̀ ti fún alágbára láti prevent onítàn láti prevent rẹ̀ nígbà tí a bá ń kírun yẹn kí àmọ́ yọ̀kú ìṣọ́ra lórí ìyá lórí ìrùn àmọ́ àà no a ti kọ̀dì gbogbo bọ́ọ̀lù máa ti fún wa ní agbára tó láti kọ̀dì tí òfin gba ìwájú wa kọjá wọ̀yàkóòl àbísì jẹ́ni tí máa sọ báyìí wípé ìdásọ́lá àdúgbò ìlà sọ́kọ̀ra àlìyàbù mìnìhà ẹnìkan nu yín bá ń kírun sí ìtura ń kírun yìí ká súnmọ́ ìgbà ṣẹ́ta ń fi kẹ́yìn à ní ti sùtúrà ọwọ́ á wà níbi ọ̀nà tó jìnà sí sùtúrà yẹn ibi wípé ó jìnà sí sùtúrà yẹn ó sì fẹ́ ní ẹlòmíì lára láti wá gba ẹ̀yìn wa kọjá láti fẹ́ wájú wa kọjá náà kò lè ṣe fífáwà náà láti lè kí akọbì àtìyàn kírun wíwà nísìn ó wá dúró bí ẹgbẹ́ ẹlẹ́kùn yẹn ó yẹ kúnilẹ́kùn yẹn ní sùtúrà òun àti nìkan bá fẹ́ kọjá níbi tá gbé sí yẹn láti lè múùbù láti bí láti kọbì yóò jẹ́ ìfẹ́ sí ìjọra fún tàn lórí irun ṣàlùkì ní àwọn bá fẹ́ kírun ká gbèdé láti súnmọ́ ìta àtúntò sòkúra yẹn ọ̀la yóò fẹ́ kí ṣe ìtọ́nà àlẹ́jì kọ̀látàhù kí ṣe ìtọ́nà mọ́ bà jẹ́ ẹni tí ó bàrún rẹ̀ jẹ́ tí ó já irun yẹn máa lọ́wọ́ yẹn kí ṣe ìtọ́nà mọ́ kọ́ ayẹ bá irun rẹ̀ nípa wípé téèyàn bá gba ìwájú ẹ̀ kọjá wọ́n yánà àhàyánà yẹ inda al-ustuwana allati fi masjidihi nígbà míì ànábì sallallahu alayhi wa alihi wa sallam kí máa gbìyànjú kí máa dìtámì láti kírun níbi àwọn ustuwana náà ní kí omud òpó òkun yàní ustuwana òpó jẹ́mù rẹ̀ ní akáàkìn ẹyọ̀ká rẹ̀ ní ustuwana náà ní pé òpó àbí pílà allati fi masjidihi tó wà nínú mọ́sálásí rẹ̀ so tí mọ́síláṣí jẹ́ tí mọ́síláṣí ní àwọn pílà èyàn lè lo pílà yẹn ìkan náà pílà mọ́síláṣí yẹn ọmọ jẹ́ sutura yẹn ni tó bá fẹ́ kírun ìkan náà jìnnà ṣe máa sì bẹ́ẹ̀. ìkànnà ìdá sódà ti fi hì ṣe ń yẹ sọ́kọ̀ fi hì gbọ́dọ̀ fi dé na yàdá ihe ẹ̀bọ̀. ìkànnà bí bá kírun ní gbangba lórí ilẹ̀ kúkẹ́jú báyìí ní gbangba ta ṣe é pé kò sí ìkàtà tí ó fi fi sùtúrà tí ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìdá fún lẹ́yìn òfin ní bọ́wájú ẹ̀ kọjá nígbà náà yóò wá fi ọ̀kọ́ rẹ̀ ní spear yóò wá fi gúnlẹ̀ níwájú ẹ̀ láti fi fi sùtúrà fàkúlà ilẹ̀ ìhà wà náà sùwárà àhù yóò wá kírun sí ara sùtúrà yìí táwọn yóò sì máa bẹ ní ẹ̀yìn rẹ̀ وأحيانا كان يؤرز رائلته فيصلي إليها ìgbàní ìbẹ anábì sallallahu alayhi wa sallam yóò display nǹkan àgùn rẹ̀ yẹn ni kí yóò fi síwájú rẹ̀ nǹkan àgùn yára fún mi ni àtìgbò ogun tí ẹ máa gbùṣà bùn lànàbì ó síwájú tí ó display tí wàá máa kírun sí ní ara wàhádá kìláàfù sọ́rọ̀ àpánil ìdìlì ṣùgbọ́n eléyìí ó yàtà sí pé èèyàn kírun ibi táwọn ràkúnmí máa ń sùn sí Rakumi ara nǹkan ọgùn ni ìyẹn gun ràkúnmí nísìn ó wá fẹ́ kírun ní bàbá oníràkúnmí kò wá sí sùtúrà kò sí ìtura tó lè fi sùtúrà wá so ràkúnmí ẹ̀ mọ́lẹ̀ ràkúnmí yẹn síwájú máa fi ràkúnmí yẹn ṣe sùtúrà léyìí ò túnbọ̀ sí pé à ń kírun ní ààyè ibi tí ràkúnmí máa ń sùn sí sí àdísùwà láti pọ̀ fún wa láti má kírun ní àpárọ̀ yàní àkìlì ibi táwọn àràkúnmí tán máa kólẹ̀ sí ibi táwọn sùn ibi tí wọ́n gbé àgọ́dọ̀ kí ń bẹ̀ nínú àwọn ààyè ìṣẹ̀dá ògbà wá láyè láti kí òun yẹn ṣùgbọ́n ìtìràkúnmí sì sùkúrà wọnú kíkọ̀ tó ti kọ̀ fún wa nínú àdéhùn tí à ń sọ yìí ìnáhù náà ànàhà torí pé ànábì kọ̀ fún wa àmọ́ máa kírun ní àfọ́nilẹ̀ ìdí àfọ́nilẹ̀ ìdí òun náà ni àwọn ààyè ibi tí ràkúnmí máa ń kúnlẹ̀ sí ibi tá máa ń sùn sí máa gé وأحيانا يعني كان يأخذ الرحل فيعبله فيصلي إلى آخر آخرته نبامي النبي صلى الله عليه وسلم yóò gbé gàárì ẹ̀sìn rẹ̀ àrùfàn ó náà ní kí ní ta máa jí sẹ́yìn ẹ̀sìn ìdí ẹ̀yìn nǹkan àgùn rahal táwọn èèyàn máa jò kó ní tó máa fẹ́yìn ti ẹ ìgbẹ̀ní òun lànàbì sallallahu yóò gbé kalẹ̀ yàní yóò balance yóò sí ní yóò wá sí kìí fẹ́ yóò sọ́lé ìgbà yóò wá kírun sí ìgbẹ̀yìn níbi kagun rẹ̀ yóò kírun sí ilé-ilé yóò fi kìtura yóò kírun sí ara wọ́n kánà yà kúr anábì sì jẹ́ni tí máa sọ wípé ìgbà wọ́pá ahàdù ìdè na yà dẹ́yìn mùsùlùmù àkírà ti báhàl fẹ́lẹ̀ yóò sọ́lé wàlá yóò bẹ́lẹ̀ wàlá yóò bá gbé sí iwájú rẹ̀ nísìmọ̀ àkàràtù ráhàlì nǹkan tó dé tó tó déédéé à kìíní tá a máa jókòó lé lórí ràkúnmí ni tí wọ́n ń pè ní mọ̀ àkàràtù ráhàlì òun náà ni alọ́ọ̀d alẹ́bí yakúnù fi áàkìrì ráhàlì yẹ̀sánàdì ìlẹ́yìn ṣe pé ẹni tó bá gùn kan yẹn kì í máa faraàtì àbí tó fẹ̀yìntì wá wo gàárì ẹṣin àbí gàárì nǹkan gùn táwọn onímọ̀ ń pè ní sáàgùn ẹ̀rí pé ní àgbà gbé sórí ẹ̀sán ibi kan wà ibi kan wà ọmọ fẹ̀yìntì tó máa ń kírun sí ìfẹ́kọ́jú síwájú yẹn lára yàní kó fi ṣe sùtúrà wàlá yóbálí mọ̀nmọ́rọ̀ wàrá àgbálì ọmọ dààmú ẹni tó wá kọjá lẹ́yìn nǹkan yẹn wọ́n kírun nísìn àti bí ìfẹ́kọ́mọ́ ti gẹ́gẹ́ bí gàárì nǹkan àgùn yìí ẹni tó wá kọjá lẹ́yìn ìfẹ́kọ́ tó bí gàárì wa àmọ́ gbogbo ìfẹ́kọ́ ti fi bẹ́ẹ̀ pàápàá jùlọ ní gíga gíga gàárì nǹkan àgbò yẹn yàní àwọn fúlàní kò sí àbúrú yẹn lè fi ṣe sòfúrà ìjọba nípa kọjá lẹ́yìn nǹkan yẹn kò sí ànídààmú nípa rẹ̀ ṣé fúlàní nìkan gbogbo tí yẹn bá ti ṣe sòfúrà nǹkan àgbò láti ṣe ni wọ́n yẹn lè tìyàn bí ti sòfúrà gbogbo tá a bá fi sòfúrà tí yẹn bá kọjá ní ẹ̀yìn nǹkan tá a fi sòfúrà yẹn eléyìí kò ànídààmú pẹ̀lú ẹ̀ wọ́n sọ́lá àmáratan ìlà ṣàjára nígbà kan àbílẹ̀ ẹ̀kan rí anabi kírun ó fi igi ó fi sutura ó kírun sí igi lára ọ̀tánà àhàyánán ìsọ́lẹ̀ ilẹ̀ sẹ̀rẹ̀ ìdáni ìsìn bẹ tí ó máa kírun kẹ́sẹ́ ara bẹ́ẹ̀dì ni ó máa kírun sí ẹ̀yìn yóò máa kírun bẹ́ẹ̀dì ní wájú sutura yóò máa kírun sí ara bẹ́ẹ̀dì wà á Aisha radiyallahu anha mọ̀tẹ́bí àti àlẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni màmá wa sayyida Aisha radiyallahu anha wọ́n jẹ́ni tó sùn lórí bẹ́ẹ̀dì ẹ̀rì àwọn sùn lórí bẹ́ẹ̀dì ànábì sì ń kírun jẹ́ kọ bẹ́ẹ̀dì ẹni táàtì ọ̀pẹ̀ ìtàkùnà títí da Aisha radiyallahu anha àwọn wà ní abẹ́ blanket aṣọ búra wa aṣọ búra wọn àwọn sì sórí bẹ́ẹ̀dì aṣọ búra wọn da blanket wọn búra bí àrán búra wọn wọ́n dà búra ànábì ó sì máa kan àbí pé bákan bí ẹnìkan bá níwájú nǹkan kan yóò ní àkìlẹ́sù kùtọ́ àmàtúrò sí mi lára àkókò burú bẹ̀ ìrun táà ń kí ìrun wákàtí márààrún ó yàtọ̀ sí ìrun òkú táà máa kí àkókò sí mi lára omi èso kù sí ẹ̀yìn ẹgbẹ́ ìyẹn lè gbèsè kọ́ra èyàn wà ní mọ́sálásí ní sọ pé akíhun jàmáà tán àwa fẹ́ ìyẹn náà sílà ẹnìkan wá jùkọ àbósùn kalẹ̀ náà ni so ìyẹn wọ́n ń wo ẹni yìí ó ti ṣùgbọ́n kùtù ní ìdìde ẹ̀sìn ìfẹ́sìyàn lè fi ṣe kò sí omi tí yẹn fẹ́ dúró sí ọ̀sọ̀ èyàn lè lo ẹni yẹn láti ṣe sùtúrà èyàn ó súnmọ́ díẹ̀ síta ní sí ìfẹ́sìgbà ìwájú ẹni tí ń kírun pẹ̀lú ènìyàn kọjá Allahu alam wa kana sallallahu alaihi wasallam alábi sallallahu alaihi wasallam ó jẹ́ ìfẹ́ pé la yada'u shay'an yamurru bainahu wa baina sutra kò ní sí ìfẹ́ kalẹ̀ kó kọjá láàrin rẹ̀ àti sùtúrà rẹ̀ ànábì onígbà sùtúrà tó bá ṣe kíkẹ́ lẹ́kọ̀ọ́ wá kọjá láàrin rẹ̀ àti sùtúrà onígbà ẹ̀rí ṣẹ́yàn ìṣẹ́jì náà ọmọ ènìyàn ní àdíkì ìṣẹ́mẹ̀nìyàn ànábì onígbà kọjá láàrin rẹ̀ sí sùtúrà yẹn ọ̀pọ̀dẹ̀kánà yóò sọ lè ìdíjá àti ṣáàtú tásà bẹ́ẹ̀nà yàdé ànábì jẹ́rìí tó ń kírun níjọ́ kan ní ewúrẹ́ kan á dé ẹ kọjá níwájú ànábì ibi tí ànábì tó ń kírun sallallahu fàṣà àhà ànábì wá race pẹ̀lú ewúrẹ́ yẹn yẹni pé ó bá wọ̀dì ó bá ewúrẹ́ yẹn ó bá sékiri ó bá wọ̀dì mú yẹni pé ó fún ewúrẹ́ yẹn ibi tí ń kírun yẹn náà fún ewúrẹ́ yẹn alùpùpù bá tìǹà ó jìlá háì títí fún ewúrẹ́ yẹn ó ti lè má ògiri ànábì ń kírun ó ń pẹ̀lú ewúrẹ́ yẹn fẹ́ kọjá ànábì ò wá gbà fún ó wá bá ewúrẹ́ yẹn wọ̀dà yẹn ni pé ó bá fi race yàní sàáhà náà ni pé sàbákọ̀hà nígbà tí yóò bẹ̀rẹ̀ díje àbíbi pé ó wá pẹ́sì wúrẹ́ yẹn tí ikú rẹ̀ ó ti lẹ̀ mọ́ ògiri ọ̀rọ̀ ní wàrà èyí nígbà tí wúrẹ́ yẹn náà ni pé kòkòrò ìṣẹ́mọ̀ wá gba ẹ̀yìn rẹ̀ kọjá yẹn nípa ànábì òjò kó gba ìwájú òun kọjá eléyìí ṣe déédéé ànábì àdìs ànábì sọ fún ẹni bẹ̀rẹ̀ yẹn ṣe mọ́gbọ̀n fẹ́ni láàrin rẹ̀ pẹ̀lú sùtúrà yẹn gbogbo ọba sí lágbára pìrìsẹ́ǹtì nìkan wà pìrìsẹ́ǹtì ẹ̀ ànábì ní sábà bẹ́ẹ̀ jà ìwọ náà bá jà ní orí ìrun yẹn wàsálàtù àolùwàsálà aláàtàn kúròbá nígbà kànábì ń kínú fáwọn yàn ó kínú sọ́dọ̀ kúròbá irun ọ̀rọ̀ yàn ní kí ní ìrìn ẹ̀kọ́ máa yádà wù kó wá pa ọwọ́ papọ̀ ọwọ́ ẹ̀ papọ̀ kí ń kírun wọn á rí pé ó pa ọwọ́ rẹ̀ papọ̀ àwọn sàádé ọdẹ́lẹ̀ yìí tọ́lá máa sọ́gbà nígbà tó wá kírun tán kọlu ya Rasulullah wọ́n ní àpẹẹrẹ òjíṣẹ́ ọlọ́run àhádé ìtọ́lá ti ṣẹ́ ṣe nǹkan ti ṣẹlẹ̀ lórí ìrun ni àrètúmọ̀ tá à ń ni kọ́ọ̀là bá wípé ṣètọ́n ó gbèrò láti gbọ́wájú mi kọjá lọ ní ṣètọ́n tí gbọ́wájú mi kọjá àkànnápùhù àwọn afúnlọ́rùn àkànnápùhù àwọn afúnlọ́rùn rẹ̀ hátà wàjẹ́ kò gbọ́dá lè sáàlì àdáyàdì títí tí mo fi wá rí títútù ahọ́n rẹ̀ ní ọwọ́ mi ẹni pé ànábì fún ṣètọ́n lọ́rùn débi pé ara ànábì ní ni mo wá fún lọ́rùn títí mo fi wá gbọ́ kọ́sìn ìtutù ọwọ́ rẹ̀ níbi ọwọ́ ti tèmi ṣe tó sí pé ìgbà míì ọ̀tá wa ni tí ṣetán lè fẹ́sìn ó lè wọ ara ẹlòmíì wọ ara nǹkan míì láti fẹ́ gba wájú èèyàn kò tó fẹ́ bá ń kírun láti lè jẹ́ pé púpọ̀ ayẹ bá ìrun ẹni tó gbogbo nǹkan náà tó bá fẹ́ bọ̀ wájú èèyàn kọjá yóò gbìyànjú láti kí yẹn pọ̀ dì ẹjẹ́ wọn máa kíkẹ́ sẹ́mi nígbà míì bá ń kírun lọ́wọ́ yóò sì fọwọ́ gbìyànjú kọjá ẹ máa mú ọmọ yẹn wá gbìyànjú kọjá yóò sì takún náà níwájú náà ni òun ó gbà kọjá gbogbo tí yẹn bá lè ṣe kọ̀dí ọmọ báyìí kí yóò kọ̀dí kí mọ́jú gba ojú yẹn kọjá Allahu a'lam ọ̀nàdí wá ní àìmọ̀lá mo fi ọlọ́wọ́ bá mi búra nínú àwọn gbóhùn tí ẹ máa fi kankan máa fi búra wà lóríṣiríṣi nínú ẹ̀ náà ni pé àìmúlá mo fi ọlọ́wọ́ bá mi búra dáúlà máa sàbápa ní ilé yìí àti Suleiman lárúkọ́bùtù ìlàsàríyà tí kí bá sí wípé nǹkan tí ọmọ àyá mi Suleiman bọ́wájú mi lé lórí ni ìbá ti kí ni ìbá dẹ̀ so àlùjànnú yẹn ìbá súnmọ́ bí òkú òkú òkú bá sí àti ìbá bí òkú kí ni ọmọ àyà ànábì sallallahu alaihi wasallam ànábì Sulaiman tó bọ́ wájú ẹ̀lẹ́ lórí lẹ́rìí pé nínú Qur'anil Karim nígbà tí kí Sulaiman sọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́n fún òun gangan ló sọ̀rọ̀ lọ́dọ̀ọ́lọ́wọ́n pé pé irú ọlọ́pọ̀lọ́n fún yìí kò fẹ́lòmí ẹgbẹ́ ẹ̀mà ẹ̀rì pé ànábì Sulaiman òun ní agbára lórí àwọn àlùjànnú ó kọ̀ntú tí ò fi àlùjànnú ṣe àbẹ́bí wa ni tí ìbá sí kí nǹkan tí ọmọ àyá n'i Suleiman buhari mi lé lórí ni ìbásí jẹta ti ìdìbà dìímá àpá òpó ní sawari masjid nínú àwọn òpónú kíláàsì pátá yàtọ̀ ìsìnkú ìwòlè dánà ahàlè madina títí táwọn ọmọ kéékèèké madina tí wọ́n máa wò yẹn tí wọ́n máa rọ kiri yẹn náà ni pé ọmọ ṣètọ́n àti bí ṣètọ́n ti rí náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ń túmọ̀ fún wa wípé gbogbo àwọn ànábì ọlọ́run kọ́ pípa ọmọ àyá kan náà ni wọ́n torí pé ànábì ní áfin Suleiman ọmọ àyá mi Suleiman gbogbo ànábì ọlọ́run pátápátá ìfẹ́ náà ni gbogbo mú wa ọgbà ọ̀rọ̀ náà ọlọ́run kọ́ pípa arsalna min kulli ummatin rasulan àní ìbùdóláha ìṣẹ́nibò tààgò kí sí ìpínlẹ̀ gbogbo ọmọ ọmọ ìyá fún náà jẹ́ nípa ìsẹ́ẹ̀sì nípa ìbádà nípa tawhid ọmọ ìyá kan náà ní gbogbo ànájọ́ ọlọ́ba àwọn ìdájọ́ òfin wọn náà ni ó yàtọ̀ wọ́n ní nídìí eléyìí man istata'a alla yahula bainahu wa bainal qibla ahadun falyaf'al ẹ̀tù bá ní kàfà láti jẹ́ sí pé kò sí kíní kankan tí ó máa jẹ́ gàgà láàrin rẹ̀ àti kíbla yẹn nígbà tí wọ́n kírun kò ṣe bẹ́ẹ̀ ó ń kírun nísìn ó wá kọjú sí kíbla bó tẹ̀ ṣe gàgà tó bá lágbára láti jẹ́ pé kò ní sí kíní kan tí ó wà kọjá láàrin rẹ̀ pẹ̀lú kíbla yẹn láti bí ìta bá kírun ẹ̀kọ́jú sí kíbla ní àti kọjú sí kíbla ní àwọn kírun àgbọ̀nà láti fi sùtúrà àgbọ̀rọ̀ gbá nǹkan tó láàyè ìjọba náà ní kí ẹni tí fọ́ wa kọjá ìgbà tó ní ìgbáwájú wa kọjá yẹn ó ti jẹ́ gàgbé fún wa sí alkibula yẹn àjáde ní kí lọ ní bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. ọ̀ká àlàyé kòòl àlábì jẹ́nu kí máa sọ báyìí wípé ìdá sọ́nà àdúgbò ìlàṣẹ ìnìyàn sọ̀rọ̀ homina lab ẹnìkan ní bá àràdà ahadùn ayẹjára bẹ́ẹ̀nà yàdé ẹnìkan wá fẹ́ kọjá láàrin iwájú rẹ̀ sí nǹkan tó jù sí gàjá yìí alèyàdìfà ìnáhàrí o ń pìrìvẹ́ntì rẹ̀ níbẹ̀ ìgbìgbáyà rẹ̀ yẹ́nà ní pé a fọwọ́ gba ìgbáyà rẹ̀ láì ìgbàjá lọ́gbà wájú mi kọjá ní pé a pìrìvẹ́ntì òfin nígbà iwájú wa kọjá wàlèyàdìfà bàṣọ̀fà bákan náà irú ẹni bẹ́ẹ̀ ó pìrìsẹ́ǹtì lítọ̀ ó pìrìsẹ́ǹtì kókọ́ wàlẹ̀ láti ní agbára tó nínú ẹgbẹ̀rá mi anábì sọ pé fún lẹ́ẹ̀mejì fún anábì sọ̀rọ̀ kọ́kọ́ fún lẹ́ẹ̀mejì kí lọ́wọ́ akọ̀ ìyẹn kọ̀ fún fún lẹ́ẹ̀kejì ìhù ìlú ẹni lórí kó padà fa innama huwa shaitan ànábì irú ẹni bẹ́ẹ̀ shaitan ni àwọn afá ni ìmá ṣe shaitan gangan ni àbí shaitan báwọ̀ shaitan àbí shaitan wà ó ní kọrí ni shaitan wà pẹ̀lú rẹ̀ àwọn ká sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àmá èyí tó mọ̀ jù náà ni ó lè gbáwọ́ èèyàn wọ̀ ó wà pẹ̀lú ènìyàn ó wà pẹ̀lú ẹranko àti bẹ́ẹ̀ lọ sí ìgbà àfà ló ṣe déédéé mẹ́rin ní pé ọ̀rẹ́ ń ṣe tọ́nù ń bẹ pẹ̀lú onítọ̀hún ọ̀kánà yakul anájídẹ́ ẹ̀jẹ́ ni tí máa sọ báyìí pé dáwòyá aláhùlmar dẹ́nà yádà ilmùsọ́lì máa ra alẹ́ ìdàkánà àyàkùn àrùbáyìn na khairan lahum min an yamura bẹ́nà yádà yìí ìjọjá sí pé ẹni tí máa kọjá níwájú ẹni tí ń kírun ìjọba àbúrú tí ń bẹ́ fún ni ni lọ́yá alámùlùmáàrù bẹ́ẹ̀ na yàdé alùmáàrù bẹ́ẹ̀ na yàdé alùmùsùlùm ẹni tí máa kọjá níwájú ẹni tí máa ń kírun pẹ́ tó máa máa pé nǹkan dúró fún ogójì ó dúró fún ogójì khairan lahu min ayya mọ́ra bẹ́nà yàrá yìí ó ń lóore fún ìdíwí tí ó kọjá níwájú ẹni tí ń kírun yẹn lọ ogójì ìkiri àwọn sahaba àwọn tí máa gba àdísì wa wọ́n ń sọ́ra àwọn gan wọ́n wà very very careful láti má sọ ìgbàna bí o sọ so wọ́n wà bí ọ̀rọ̀ pẹ̀lẹ̀ yóò sì kíkọ̀ sí wípé kò ní sí pé wọ́n sọ ìgbàna bí o sọ sallallahu alaihi wasallam ma ogójì ọjọ́ lànàbì wí ni ogójì ọ̀sẹ̀ ogójì oṣù ogójì ọdún àmọ́ láti má wàá ṣe àṣìṣe gbogbo lójú pé ó dúró fún ogójì yẹn ṣùgbọ́n ẹ̀gbọ́n àmì wà sọ pé àbá ìnà kàrí ìfàn nẹ́gbàwà àgbàwà hadith wípé ogójì ọdún alákùnlàhàn kúrà kò sí pé ogójì ọjọ́ náà bá kúrà kò sí pé ogójì áwà ni ẹ̀wọ̀n tí yóò sì gbó lápùtù 40 minutes náà ní ogójì ìṣẹ́jú náà ni kí ni ó dúró fún ogójì ìṣẹ́jú ẹ́ ó lóore ju kí yóò kọjá níwájú ẹni tí ń kírun lọ pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n wá túmọ̀ sí pé ọba náà èèyàn náà ti kọjá ìjẹ́kùn bá wájú ìgbáwájú ẹni tí ń kí yẹn ẹ̀sìn láwà ń bẹ̀ àbúrú ni fún ẹni tí gbáwájú yẹn irú ẹni tí ń kí ó lè sí sábàbí tí àbùkù ààyẹ níbi ìṣẹ̀lẹ̀ sí irun rẹ̀ ìgbà míì sì ń bẹ̀ ní ìjẹ́ pé ìjẹ́ tí ó gbáwájú ẹ̀ kọjá ìjẹ́ tí ó gba irun rẹ̀ jẹ́ ni ìjẹ́ sí pé àpàdà máa kà níwájú kì í ṣe àwọn nǹkan tó gba irun jẹ́ à nínú ọ̀rọ̀ tá wá kàkà yìí wọ́n ní ká ṣe sùtúrà tàbá fẹ́ kírun alákọ̀ọ́kọ́ kí ni ká ń pè ní sùtúrà ìká ń pè ní sùtúrà òun náà ni gbogbo nǹkan tí yẹn máa gbé síwájú bá fẹ́ kírun tí ó wà jẹ́ gbàgbé fún nípa kíkiri tí ò fi ẹnìkan tó lè gba ìwájú ẹ̀ kọjá tó jẹ́ pé ìgbẹ́ ògiri láwà àfàbí ìwà ní má kọ́kọ́ ògiri yẹn sí sùtúrà a sí ní ẹ̀gbẹ́ ògiri àwọn nǹkan tí a máa fi ṣe sutura kò sí nǹkan tàbí kí sutura bí pé ìtìmímá ni ṣe sì sí nǹkan tẹ́ pé gbogbo sọmtì ni ṣe kírun nísìn wá gbé adìẹ síwájú kóǹkì adìẹ sí sutura tí ó sì sọ adìẹ yẹn mọ́lẹ̀ adìẹ tó kù lọ ọ̀hàn irú nǹkan báyẹn láti ṣe sutura kúrà kó ṣe nǹkan ẹlẹ́mìí náà ni ìpáná bí ti fi nǹkan àgọ́ rẹ̀ ṣe sutura àmọ́ àṣù ibi tó kù nílẹ̀ kúrò ní ìgbẹ̀yìn. nínú nǹkan tí a tún rí gbámú látún mú jáde nínú àdéhìsì àbí àkọlé tá a kà yìí kí ni hikma tó wà ń bi ìtàkùn ṣe sutura ní ẹ̀kọ́ fún wa kí ni hikma tó wà ń bẹ̀ ìtàkùn ṣe à bá fẹ́ kírun àsùtúrà kò náà ní wípé nínú hikima tó wà ń bẹ̀ sùtúrà ní ṣẹ̀ríà fi sùtúrà kalẹ̀ kò náà ní wípé yóò máa jẹ́ ààlà fún ẹni tí ń kírun àtẹni tó bá fẹ́ kọjá tí ẹ bá wà ní irú ẹ̀yìn ibi tẹ́ wà yẹn nísìn tí wọ́n ń kírun sí túbúlà wọ́n lè ní fẹ́ kọjá yẹn nínú àwọn ẹ̀kọ́ tó wà ní ìgbẹ̀nìyàn lẹ́yìn nínú nǹkan tí a ti mú jáde nínú ẹ̀kọ́kọ́láàrọ̀ ìbò náà ni kí ni nǹkan tí ó máa jẹ́ mẹtìdáàr tó ń bí wọn sùtúrà ẹni sùtúrà tó bá fẹ́ ṣe tó ń bí wọn láti fi sùtúrà ìbò náà ni yẹnike ibi tí gap tí ó wà láàrin ẹni tí ń kírun pẹ̀lú sùtúrà yẹn yẹnike ààyè láti kílẹ̀ láàrin sùtúrà pẹ̀lú ẹni tí kí níbi tí ó dùn sí kú náà ní kúkú di ìgbọ́n mẹ́ta láti sùtúrà ìtara dúró tà ń ibi tí yóò wà láàrin wa tí sùtúrà yẹn jẹ́ bí ìgbọ́n mẹ́ta ṣùgbọ́n bá sùjúd ibi tí ibi orí rẹ̀ wà ibi orí rẹ̀ wá wà ibi sùtúrà yẹn ó lè má ju ibi tí ewúrẹ́ lè gbà kọ́ra eléyìí ó wà bẹ ká fi ìgbọ́n mẹ́ta kalẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú sùtúrà yẹn ó ṣe é ṣe ń gbà tó bá fún ìṣẹ̀lẹ̀ tí orí ẹ̀ ó máa kan àsùtúrà yẹn náà ẹ̀rẹ́ ṣe yí pé aburú bẹ́ẹ̀ sùtúrà yẹn tó ju ìgbọ́n mẹ́ta yẹn náà lọ ní ẹ̀ bá gbé fún ìṣẹ́ ìgbọ́n mẹ́ta yẹn kò tó ní ó lè fi ààyè tó ju àbá yẹn lọ́kalẹ̀ láàrin àsùtúrà yẹn. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ ní sùtúrà yẹn tó bá ó jẹ́ nǹkan tó ga kó lẹ̀ ó ga tọ́ràn yẹn ni àmọ́ nínú ìfíjẹ́ súnà kò ni pé àpèjì tó ga kó déédéé kìíní tá a máa gbé sẹ́yìn àkómi ẹ̀ tí ò bá tó bẹ́ẹ̀ náà kì í sì pé aburú ni àmọ́ à ń sọ̀rọ̀ nípa pé èyí tó jẹ́ súnà gẹ́gẹ́ bí àlàyé tí anájì sallallahu alayhi wa alihi wa sallam tuntun fún wa nínú àhàdìsì tí a kà sẹ́yìn kí wọ́n á ní kó sutura sókè ká sutura àwọn afá sọ̀rọ̀ púpọ̀ nípa sùtúrà kí ní kú rẹ̀ irú Sheikh Albani rahimahullah nípa tó ń sọ òun kò ní ọ̀rọ̀ yẹn ó ní àsùtúrà àwùjú wà á náà ní kí ṣe sùtúrà ọ̀rọ̀ yẹn tún ni tí wọ́n làwọn afá sọ lórí ẹ̀ tó pọ̀ nínú àwọn afá á ẹni tó sọ yí pé mùsùlùmí ni kí yóò fi sùtúrà aláwọn tó lọ lórí pé ọ̀rọ̀ yẹn ni àwọn mí wọ́n ní mustahabi náà ní kí sunnatu mustahaba síkà ní àti bí bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà wọ́n ń sọ̀rọ̀ lórí ìpínwárí kan irúṣẹ́ kàbíbáni rahmatullah ní ọ̀ranyàn ó ń sọ̀rọ̀ lórí gbogbo àwọn ahadis tí a kà wọ́nyí àwọn ahadis ní àwọn tó ní mustahaba àwọn náà sọ̀rọ̀ lórí àwọn ahadis ní tí àwọn náà ríta wọ́n kọ̀ àwọn tó ní àwọn àwọn imam eh, àwọn àìmọ̀ ẹ̀ eh, imam malik àwọn imam ahmad imam auzayi àti bẹ́ẹ̀ lọ àwọn ìṣẹ́lẹ̀ ni wọ́n pè ìfọ́nà ni wọ́n pè ṣùgbọ́n ìṣẹ́ nínú àwọn àfà wọ́n wá wo gbogbo àwọn àdísì ẹ̀ mára wọn ìka ipé àwọn àdísì yìí kó wá nípa sùtúrà yìí kà ní kì ní ọ̀ranyàn tí ó yẹ kí yóò fi kalẹ̀ ní bí àti ẹ̀bá ń kírùn ọkùn Allahu alam bá ní àwọn àfẹ́sọ́sọ́ bá ní wujubu ni which means kíyàn bá ṣe kùtù sí ọ̀rọ̀ yẹn kù ní àdá ìrùn yẹn pẹ̀lú àwọn àdísì míì tí wọ́n wá fi mú wá láti fi ṣe ẹ̀rí ni wọ́n fi sọ pé ilẹ̀ àkàl wọ́n gbogbo yàmá ti fi sùn dandan ni ó yẹ ká gbìyànjú láti ṣe sutura wallahu a'lam ìkárí ọlé tí a bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ni insha Allah ibi tá ti dúnà ní ọdún bá gbọ̀wà láyé ńgbà míì àti ìṣíwájú láti ibẹ̀ حديث واقع ويقول إذا صلى أحدكم إلى الفطرة فليكن منها لا يقطع الشيطان عليه صلاته. ó ní kí kẹ́yìn bá ọjà kẹ́yìn kẹ́yìn bá kíláà ti ṣe ìgbàdàgbà tó ń sọ. èmi ẹni tí ẹni tí ẹni tí ẹni tí nínú irú ọ̀rọ̀ tí wọ́n béèrè nípa ìkànnì bíi pé kí yóò súnmọ́ sàkúrà yẹn kí ìṣàmọ́fẹ́ kọjá níwájú ẹni kí wọ́n gbà fún tí ò bá gbà abẹ́rẹ́ àbí tọ̀ alákọ̀ọ́kọ́ mo sọ àti mo kà káǹkà pé ìfipáyọ̀ kò tù síra wa prevention láti fún ní gbogbo ọkọ̀ àti prevent ẹ̀rí pé sábà kọ́ńkọ́ń kírun tó bá ń kírun ẹgbẹ́ ìgbẹ́ ọwọ́ láti ṣe báyìí ọwọ́ láti ṣe báyìí so tí o bá gbà kí o tì í pẹ̀lú agbára bá kọ́kọ́ ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni irú ìṣẹ̀dá bẹ̀rẹ̀ náà ni pé a blọ́ọ̀kù ẹ̀ àtàníjú kúrí ààyè pẹ̀lú àwọn àtàríwá tó ṣe wà ló káà ní yọkúgbù ọmọ bàwàjà so pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí àti hadith àkọ́kọ́ pàdé ọ̀rọ̀ tó àkà náà sọ pé ànábì ń kírun wá rìn wá rìn àmì sọ́rì ó bẹ̀rẹ̀ látòrí mọ́ńbẹ̀rẹ̀ àwọn afáà ti ní tí ó bá bùkátà kí àwọn ṣẹ́ta lórí ìrun kò bànú wá jẹ́ pé téèyàn bá ń kọ́ ọ́ nínú ìtẹ́nàbírin ìsọ̀kalẹ̀ lórí mímbàrí iṣẹ́ kan náà ni ìfọ́wà bùkátà kàǹkìrún a ṣiṣẹ́ lórí ìrun kò gba ìrun yẹn jẹ́ so in a nutshell ìdí káyọ̀ kú kò bá mọ̀ bàjá ṣiṣẹ́ pẹ̀lú ìrun wa ọlọ́ọ̀họ́lá a sẹ́yìn bá ń kírun ọlọ́mọ́fà rẹ̀ sí nìkan kan wa a wà lórí ìrun ìwárí kí bí ẹnìkan wó lulẹ̀ ó ṣubú ó lè gbé kárọ̀ra gbẹ́sẹ́gbẹ́ kan lórí ìrun yẹn náà ní òun kò bá ti ní kọ ẹ̀yìn sí kúbúlà ń ti sùn á ṣiṣẹ́ à ń kírun lọ́wọ́ nísìn ìdùn kan bá wọlé láti wà lórí ìrìn ẹ̀yẹ̀ bá bí igi kan tó tó lè ti pa ìjọ kó sì mú jẹ kó sì mú pa ó mọ̀ bárùn rẹ lọ ìgbàrún rẹ jẹ́ wọ́lá àpàlà àwọn akọ́mọ́ sọ pé bẹ́ẹ̀ kí ìmọ̀ ìgbìmọ̀ níbẹ̀rẹ̀ àwọn ẹni bá wá lẹ́lẹ́gbẹ̀ẹ́ náà àlọ́lẹ̀ fóònù kẹfíyà nígbà rẹ̀. ẹ gúúsù títà àkà nígbà tí mo sàlàyé mo ní pé ó túmọ̀ sí pé step nígbà rí ànábì iwájú ló wà ní pé wọ́n nígbà tí ànábì fẹ́ sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ nípe ni ìpàdé sẹ́yìn so báyìí tí ẹ̀yìn bẹ̀rẹ̀ ló wà bùkátà padà sí ẹ̀hán ti di pé kíbùlà náà ló kọjú sí ibi tó kọjú sí yẹn náà ni sẹ́ẹ̀bù tó gbàgbọ́ mímọ̀ rẹ̀ kí ni ó sì ó sì kalẹ̀ lọ sí iwájú ni so àwọn tó sọ yìí pé sẹ́nì kẹta tó sọ yìí pé bóyá ti á gbé mímọ̀ àrí sẹ́yìn ẹ̀bẹ̀ jí sí nìkan tó bóyá kò ní ìrun àbí èèyàn sàbúrú àmọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa bóò ní tàbí ṣe rí ètò á sì rọrùn bí tàbí ṣe rí yẹn gangan lóyè sàṣìmọ́ sí gbòmímọ̀ rẹ̀ òfin bó á rọrùn bí tàbí ṣe rí yẹn ló yẹ kí òṣìṣẹ́ aláwọ̀ àmọ́ nǹkan ní tí ò bá rọrùn tí ìyẹn fẹ́ ṣe irú eléyìn kò ní palára kankan títí lórí ẹ̀ kò ní palára kankan títí sí ìrún àjúgbà àmọ́ wọn tí máa sọ bẹ́ẹ̀ náà ní pé à jíjì ànábì ti rí ni pẹ̀lú nǹkan tí àlàyé àdíṣe náà ó túmọ̀ sí bí ti ànábì ti rí ni ó sì dá púpọ̀ ó máa ṣe gbogbo nǹkan bí tẹ̀lé ìbáṣe rí láti ṣe tìǹkan rẹ̀ Allahu alam ẹ̀yẹn wo nípa ara rẹ̀ kò náà ní pé step mẹ́ta kò ní nígbà rí ànábì ni step mẹ́ta kò ní pé hadisi ní ìwà jẹ́ pé àgbọ́yé hadisi yẹn ni pé nígbà rí ànábì mẹ́ta lórí nínú hadisi ẹnu ìgbàwá tẹ̀ aláàrọ̀ iná ìgbàwá kan wá tó sọ pé ó ní step mẹ́ta lófà ẹ̀wọ̀n yẹn wọ́rọ̀ mímbà rí lórí rà step mẹ́ta náà sí ordinarily bí kò wáyé ẹ̀sìn ibi tí kéyìn ó lè kéyìn ó gùn bí o sí gúnbẹ̀ gan èèyàn lè gùn láti lè tẹ̀lé súnà yẹn kò ló jẹ́ kí step mẹ́ta yóò wà mẹ́rin ìgbẹ́ tẹ̀lé sí irú ẹ̀ náà ni ìjọba tí sáà nàbì ṣe yẹn kí o gbìyànjú láti ṣe bá nàbì ṣe yẹn ṣe yẹn kò yóò fi kàlékun lára fún yẹn ìyẹn ni à ń yẹ súnà tànàbì sọ́kọ́ bá wà lè mọ̀sọ́lá. ìdílé rẹ̀ kejì ni pé ìṣe tó tọ́rọ pẹ̀lú àìwọ̀n ẹranko ìṣàkóso tọ́rọ tí àwọn abẹ́yà ẹranko bẹ́ẹ̀ sì dé àbí ìtẹ̀mí ti ẹlẹ́sẹ̀ ẹgbẹ́ kan lọ tó tó bá fi lọ àwọn ẹranko yẹn náà ṣe sùfúra. àwọn nǹkan tó bá ti ṣe sùfúra nǹkan mímọ́ ni ẹlẹ́dẹ̀ tí ló fi mùsùlùmí pẹ̀lú ẹlẹ́dẹ̀ kí ló fi mùsùlùmí pẹ̀lú ajá kò yẹ kí mùsùlùmí ti ẹ̀sìn ayé. bẹ́ẹ̀ ni ẹ̀rú ajá ń tà tí wá nílùú ajá ni pé anabi sallallahu alaihi wasallam nígbàkan malẹ́kùn ìdírílù anabi gáàsì sọ fún wa ó ní ajá kì í wọ amisọ́lì àwọn malẹ́kà malẹ́kùn ìdírílù wá bá nabi sọ bí abẹ́ ọmọ ajá kan àbí kìkan wá wà nínú ilé àgbà kan malẹ́kùn ìdírílù wá wọlé anabi wá dúró títí títí tó rà ah, malẹ́kà wọ kò wọlé nígbàtí malẹ́kà wá padà dé títí tí àjílẹ̀ wọn ní káà ah, àwọn malẹ́kà wọ́n yí wọ bí tí àjílẹ̀ wà so ká má mú ajá wọnú irú ẹranko tí ẹ lè fi ṣe sutura tí ẹ bá ń fi ajá tí fi ń da ẹran tí fi ń gbá ìdílé àti tí bẹ́ẹ̀ lọ irú ajá yẹn gbọ́dọ̀ máa expose ajá yẹn gbọ́dọ̀ máa wà láti ìmọ̀lẹ́ gbogbo gbogbo ó máa tìmọ́bì kan tìmọ́bì kan ìgbà tó bá fẹ́ ti gáìdì nǹkan rẹ̀ yẹn ó fi dẹran àbúkù ti fi jẹ ìgbà yẹn ní ó ti túlẹ̀ ní ó ti túlẹ̀ níbi tó bá ń fi ajá yẹn mọ́ kò yẹ ajá kò yẹ wọnú bí agbẹ̀rẹ̀ kò sutura ordinarily yóò di nǹkan tí ó fi ṣe sutura pẹ̀tọ̀ mẹ́ àwọn ẹran tí a ń kọ́ ẹgbẹ́ lọ ẹ̀bẹ̀rù sutura tí ìjọba lórí irun àgbóyé nípa àdéhùn ní pé kí ẹ máa di dá ẹni tó kọjá wọ́n ní ìlú láwùjọ wọ́n dá sílẹ̀ kejì tó bá tó bá kọjá àwùjọ kí ẹ fi lè bá tó bá kọjá àwùjọ kí ẹ fi lè lè ní àgbóyé nípa àdéhùn ní pé tí ẹni ẹ bá lè tó ń tọ́ ní ìwọ́n tó dé kálẹ̀ bí oníkọ́ bá dà ẹni ẹ bá lè dùn ó ní ọ̀sẹ̀ lórí ìlú àwọn tó tí o tó bá tó wà lè sọ tó wà lè sọ kọlà sílẹ̀ náà ní tó ìtumọ̀ bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ọdún pé ọdún tàbí làwọn fún tàbí lẹ́gbẹ̀ẹ́ ti gbé sílẹ̀ ìwọ̀n ti o tàbí ọwọ́ ló tún olórí àlẹ́gbẹ̀ẹ́ ní wà ní ìlà àbọ̀lù ìgbà láti náà. ibùgbò gbà a máa wo ọ̀bànábì ni a máa tẹ̀lé anábìnrin tí nǹkan bá fẹ́ jọwájú rẹ̀ kọjá láàrin rẹ̀ pẹ̀lú sùtúrà rẹ̀ nígbà fún pẹ̀lú ẹ̀kọ́ mi anábìnrin kọ́dí láti dábàrà tó anábìnrin lẹ́ẹ̀mejì anábìnrin tí ò bá wá gbà anábìnrin bàjá pẹ̀lú ẹ̀kọ́ ni alákọ̀ọ́kọ́ ìjà tí ó ti ní ká bàjá ń bẹ̀rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan yìí pé kí káyọ̀ kúkú fura wa kí káyọ̀ kúkú mọ̀ bara wa dì mú ibi pé sólè nàyàn àbẹ́yẹn lè na ọ̀sùn sí lára mo ṣàlàyé pé tọ́pẹ́ kù díyàn ẹ̀rì pé ànàwọ́bà àkọwà ibẹ̀ yẹn kù sí jàmbẹ̀ tó bá di wípé ìyẹn wà náwọ́ wà gbà yóò lo agbára tèèyàn náà láti kọ́ di pé àà ọ̀ ní kọjá nífẹ̀ ó ti bá ni yóò dé sí ìdí pé káwà máa wọ̀ dìmú níbẹ̀ bá wọ́dì mú lórí inú bóyá ní títọ́ kọjá yẹn bóyá wò mọ́ pé àìkọjá lórí níbẹ̀ yẹn bí wọ́n kò sí ìgbàgbọ́ yẹ̀ ìgbàgbọ́ yẹn ṣáà gbogbo ọ̀nà tí ẹ̀ bá lè gbà pìrìsẹ́ǹtì ọgbọ́káwọ̀ èèyàn ṣe òun ló ní ẹ̀sìn ẹni tuntun yẹn kò ní ẹ̀sìn níwọ̀n àgbà tó ti ṣe pé sùtúrà tí yẹn ṣe ìyẹn ṣe sùtúrà yẹn níbi tí tí ó ṣe ìyẹn dẹ̀ súnmọ̀ ibi tí yẹn jìnà sí sùtúrà yẹn ni. so káṣí tó ti dá dúró tá a lágbára tí ó gbà fún wa àtúntà rẹ̀ náà ni. àmọ́ débi kí wọ́n jọ wá máa nípa àwọn àmọ́ bára wa jà lónìí rẹ̀ náà kò lè jẹ́ stage yẹn Allahu alam èmi ò wá ní lọ pẹ̀lú ipé àwọn tí sọ ipé ọba ti dádó lákọ̀ọ́kọ́ tó dá fún bẹ́ẹ̀ kejì anábì ló ní kákájá so ìpínlẹ̀ wà sọ tí mi sọ náà ní ipé ọkọ̀ àdádó yẹ àtàlọ́wọ́ dádó báyìí tí ò pẹ́ a wà lo agbára náà láti dádó irú ẹ̀sìn ṣẹlẹ̀ sílẹ̀ kárí tó ń kírun ọmọ ló fẹ́ kọjá ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn padà báyìí lọmọ yẹn padà lọmọ yẹn bá bẹ̀rẹ̀ sí ní súnkún bẹ̀rẹ̀ sí ní pariwo ẹnìyàn sì gba ọmọ ẹ̀mú báyìí ó sì gbé látẹ̀jì rẹ̀ ó sì gbé ọ̀nà rẹ̀ bọ́ fẹ́ kọjá ni ó sì lára títùmù yẹn náà ni tí ó bá ti ní sọ́kọ́ lákòbí ìyá dé ọ̀pọ̀ wà ní dídé ẹ̀dẹ́sìn tí ó bá ti sá lọ èyàn lè fi sùtúrà kápẹ́ olóngbò yẹn wà ní dídé nìsìn tí yóò bá rí nǹkan míì olóngbò wà ní dídé àti sùtúrálẹ̀ olóngbò tí ó tẹ̀ gini lẹ́bìnrin sọ pé olóngbò ń bẹ nínú àwọn ẹranko tí wọ́n fara kò tí wọ́n bá ń gbé bó Bọ́n ti bèrè láti sàlákà ìpàdà àwọn ẹ̀kọ́jà kókò fún. Ẹgbẹ́ gbọ́dọ̀ dáadáa yẹn báyìí kan bínú tí o ní pẹ̀lú kí kí lọ tún ẹjọ́ ọ̀dà ẹ̀gbọ́n àmọ́ ìdínú ìkànnì ẹ̀kọ́ bàbá rẹ̀ gbogbo ẹ̀ àìkà nípa irú àwọn ìjọba yìí náà ni tí èèyàn bá ń tẹ̀lé imam imam ní sútúrà máàmù ṣùgbọ́n tí imam bá ti sálámà máàmù yẹn náà ọ̀nà ti di ẹni tí kí mú fún ara rẹ̀ ṣe tí yóò ṣe tí imam bá ti sálámà lápùjúwe èèyàn lè mú òfìwájú fún àfáàsọ̀ ní pé tẹni jẹ́ pé ó wá jẹ́ ẹ̀rí tó mìsì àwọn rákàkàn ìjọba bá sálámà ó wà ní sáfẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ ìkẹta ó mú ìsíwájú ìsíwájú dáadáa ìwárí ìpínlẹ̀ zura ìkórè púpọ̀ tún àti ìpínlẹ̀ nígbà tó ṣe pé ẹ̀yìn ìkàtọ̀lẹ̀ tó zura wà kó lè rìn lọ sẹ́yìn láti lè jẹ́ kó rí sutura ó bá má dẹ̀ ní kú ní sutura gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹta láàyè ti gba ìwájú sutura ìkọjá ó dà tí ó ṣe sutura bóyá àwọn tó ti kírun tó ti jókòó kí ṣe àkàt ó lè kìí kìí kíra àti tẹ̀ láti fi òun wà ń bí ó sì mọ̀ ṣe àìrú ìdẹ̀ ọ̀hún yẹn ó mọ̀ ṣe nìkan lè gbáwájú ẹni kan wájú kan láti fi ṣe àkàt ó lè mú ìfẹ́yìn rẹ̀ fún ẹni yẹn ṣe sùtúrà àwọn tí wọ́n sọ yẹn wọ̀lá àlà kò kà ní àrú àwọn àbí bàbá wọn tíra báyìí gẹ́gẹ́ bá ṣe sọ lọ lórí kíkẹ́ sọ̀rọ̀ yẹn àmọ́ àlàlà ìkàlù súnà tó mọ̀ ákìlá àwọn afáàkì owó àpàdà wàlékún sí àwọn ọ̀tọ̀. wọ́n lọ sí olójú ọ̀nà ìgbẹ̀yìn tí ń ké ìjọba tó ìjọba kọjá nìsí ní hájà pẹ̀lú ọ̀rọ̀ pé ẹ̀gbọ́n wa kọjá lọ́dọ̀ ìgbẹ́ gbogbo fún nípa ẹsẹ̀ tó sì wà lọ tó lójú ọ̀nà tó sì fẹ́ tó fẹ́ kọjá yẹn òun ní ájà dé ó ní tó fẹ́ lọ́dún tó bá kọjá alẹ́ ní tó ní pọ́ọ̀tì náà lẹ́nu. alákọ̀ọ́kọ́ ohun tó fẹ́ kírù yẹ olóṣè láìsí rí pé ìkọ́lálójẹ ní tí níwájú ẹni tí ń kírun kọ́lẹ́jì ni ẹni tí ń kírun ní láìsí ẹni tó kọjá náà lè ní láìsí kó wá dìfẹ́ndì bọ́rọ̀ ní nǹkan tó ti ṣẹlẹ̀ ní ó dìtà mẹ́ta ló ní aláìsí láìsí ẹni tó kìrùn ní pé ó lè jẹ́ ó lè pa ayẹ bárùn rẹ̀ àbí àwọn nǹkan tó ń bẹ tó kí àwọn nǹkan yẹn tó gba wájú ó lè ba ìrùn yẹn jẹ́ ni ṣùgbọ́n tó fẹ́ gba wájú yẹn kọjá ẹsẹ̀ ní kóun gba wájú yẹn kọjá ìrìn tí kó dúró fún ogójì ó lóore fojú kó gba wájú ẹni tó ń kìrùn kọjá láti má jí òun ní ẹ̀sẹ̀ ìyẹ kó dúró máa tí òun lẹ́nu ọ̀nà ìyẹ kó dúró nígbà tí ẹnu ọ̀nà nìkan tó bá máa ṣe ẹ̀sílẹ́sì wà tí àwọn èèyàn lè wá gba iwájú òun kọjá jẹ́ láti ju ètò ìpẹ́sùn láwọn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma fi yẹn nẹ́tìlá wọn ní yẹn ń sáfẹ́ lẹ́ẹ̀kìtì ìmọ̀ràn tí máa fún ẹni tó ti dáyẹ̀ náà ni wípé tó bá rí ọ̀nà míì láti gbà tó kú lọ gbàgbò míì ìbílẹ̀ ti ẹ̀kọ́ tó lọ tọwọ́nà láti gbẹ̀yìn yẹn kó wá sún ẹni yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ ògiri àbíbi tó wà yẹ kó gba ẹ̀yìn rẹ̀ kọjá láti jẹ́ kí kó má kó bára rẹ̀ kó sì má kó gba ẹni ẹ̀ ṣùgbọ́n wọ́n ti kí kò sí bí ẹ̀sì fẹ́ẹ̀ṣe àti kó bá wájú ẹ̀kọjá ó ìfẹ́lọ́gbọ̀ ìfẹ́sìkíníkà tí wà tó ọ̀nà mọ́sílásì ilẹ̀ ológbómẹ̀ bá gbọ́wájú ìdánilẹ̀ àbí bùkátà ní ọ̀pọ̀rọ̀mọ́jáde lásẹ̀lẹ̀ irú ẹni tí dúó lẹ́nu ọ̀nà yẹn òun ló ní ẹ̀sẹ̀ yẹn òun láàyẹ̀ ó máa ṣẹlẹ̀ sí ìṣòro rẹ̀ òun tí gbọ́wájú ọ̀kọjá yẹn kò ní sí program tuntun ìṣàlá ọlọ́ àpàlà àtòjúmọ̀ bí kan fẹ́ kí n hmm. ìpàdé mi ta ilé wa tó kan rárá hmm. sí i èmi lè dé sí ìta ilẹ̀ ṣé àwọn ojú ìta ṣe wọ́n bá ta ọjà kọjá ṣé wọ́n lè rìn. Ìpàdé àwọn ìbéèrè yín ìbéèrè ni kíkẹ́ ìfojúmọ̀ táwọn yóò máa sáré táwọn bá júmọ̀ àwọn méjì tí wọ́n ti dúró síta kò dandan wọ́n gbà wájú wọn kọjá ṣé nǹkan ṣe ká máa sáré a máa ń bọ̀ àtún àgbọ̀rọ̀ máa sáré gbogbo oró tó bá sí jùmọ̀ ni ìrọ̀ wákàtí márààrún ni lákọ̀ọ́kọ́ ni mùsùlùmí ó kọ́kọ́ ti jáde lé rẹ̀ lánàbí ni tí a bá ń kírun ẹ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ máa fi rìn èyí tí a bá ń bẹ̀ ẹ̀kì èyí tí a bá mìí ẹ̀sán padà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi ní àgbọ̀rọ̀ sáré àwọn lọ kírun alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó tó tó ń tàyẹn náà rí bẹ́ẹ̀ tí mọ́sálásí ò bá tẹ̀ kún àbọ̀rọ̀ kì níta lẹ́yìn náà tí mọ́síláṣí tó kú gan pàfẹ́tò a máa tò ìsúnmọ́ mọ́síláṣí láti júwe irú àwọn wọ̀nyẹn ẹgbẹ́ mọ́síláṣí báyìí láti kọ́ máa tò nígbà láti mọ́tò a máa tò a máa tò lọ́bẹ̀ títí pé a máa tò sí iwájú sùn àwọn yẹn náà yẹ ẹ̀rí fáwọn ìmáàmù tó ọ̀pọ̀lọpọ̀ gbà míì tó fẹ́ kírun mo máa sọ pé ẹwọnú mọ́síláṣí ẹwọnú mọ́síláṣí ààyè wà nínú mọ́síláṣí àwọn tí ń tò síta tí mọ́síláṣí ò tí ì pín náà àbí táàyè sì wà táwọn èèyàn tí bá wá jẹ́ kọjá àwọn náà fi àìsí then two inú ìbéèrè ti tí wá ní wá jẹ́ sí pé ó ti bẹ̀rẹ̀ ẹ̀rùn láti ìmáàmù tí kìrùn sùtúrà àti ti ìmáàmù ó ti jẹ́ sùtúrà fún àwọn tí kìrùn àmá kò yẹ kí wọ́n dún wájú ìmáàmù kìrù káwọn yóò máa dún wájú ìmáàmù kìrù tí ìbá ti kìkù so tí ìbá ṣe kìkù sáàyè mọ́ bẹ́ẹ̀ kí o dúró níwájú ìmáàmù kírun ẹ ṣe nǹkan pọ̀ ní abẹ́rẹ́ irú àwọn yẹn ẹni tí ń bọ̀ yẹn a kò sí láìsí àwọn gbogbo ni wọ́n sí láìsí tó gbogbo ibi tí ìpàkùn tó gbogbo sí ẹrú mo sọ wá sọ bóyá pé wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rùn júmọ̀ àti ìmáàmù ní sùtúrà àti ti ìmáàmù ó ti di sùtúrà fáwọn máàmù àmọ́ tó kún wọ́n yẹn náà lásán ni wọ́n yẹn náà sílà àti tiwọn ẹni tí ń bọ̀ yẹn ó náà lè rí míì tó wábò mí ìgbà kọjá tí òfin ní gba ìwájú wọn kọjá والله أعلم سبحانك اللهم وبحمدك إن شاء الله لا إله إلا أنت نعم You, you get one of that. ìdíkùkù. ok so ìyẹn ti prevent it. nípa tẹ̀lé ti fún wa pé ó di owó káwọn sọ àbá ìgbé kí. ok. ṣé ó gbọ́ yẹn sílẹ̀ ó wà lẹ́lẹ̀ ní àbí àyà rẹ̀. ok ṣé wọ́n kò fún kíní yẹn lọ́rùn nígbà tá a sọ sípa tó bí. bí ìgbà tó ń bá a lọ òhun òṣìṣẹ́ máa ń kírun ooo àà gbogbo ọ̀rọ̀ tó wáyé ó náà ní kí kíyàn káwọ́sílá àti ìgbàtún tàbádẹ̀ tó káwọ́sílá ẹ̀ ó ní tẹ̀ ìpìyà kò sí gbogbo àwọn nọ́ọ̀sì tó wá tí ẹ bá tó kírun ó náà ní kí kíyàn káwọ́sílá ó dà náà bìí tó débi pé òun àti gbogbo àwọn nọ́ọ̀sì tó kọ́ lọ àwọn máa ń káwọ́sílá àtàwọn tó kírun kì í sí àrẹ̀wá ni kì í ẹ̀ lè fi wá dọ́kùn láti ní kíyàn gbé ọwọ́ lórí ọwọ́ ìyẹn lè gbé ọwọ́ yẹn lórí àtẹ́lẹwọ́ yẹn báyìí lórí báyìí ìyẹn sì lè gbé ọwọ́ yẹn débi báyìí láti jí báyìí láti jí báyìí láti fi kíyàn lè gbé ọwọ́ lé àmọ́ báyìí ilé ìkùkù sùn náà àmì máa kí wọ́n sọ̀rọ̀ báyìí náà báyìí ní sáà àmà gbọ́wọ́ lé ká gbé ọwọ́ lé báyìí láti lè wá ìyẹn tún lè ṣe káàbù kíyàn di ọwọ́ yẹn ní wáyìí á fi ọwọ́ ọ̀tún di ọwọ́ òsì báyìí ìrẹ̀káàbù ní agbàmúnì àlèdìdí ọ̀nà ọwọ́ ọ̀nà ọwọ́ báyìí àlèdìmú báyìí àlèdìdí mú àlèdìdí mú fún ilé ìní náà fi wà fún ìpàkà ìdáwọ́ lẹ́yìn ìpín náà fi wọ́n fún ọlọ́ọ̀fààlà ìrò pé dámú dáhùn dérìn wà bí. tí a bá kárí ìfàmù tó bá ní inú tí bàbá ní ìfèjì káàdì kò ṣe ẹ̀kan lẹ̀. eléyìí ò sí wújà mẹ́ẹ̀ ká lè fi yẹn ṣe wújà ni mi ìwé kò ṣe kò káwọ́ sáyà lẹ́wọ̀n lè bá kàkọ́ ọ̀sẹ̀ nínú ìsísùn tí ìyàwó ní gbígbà tó ṣe kò sí pé ìṣẹ́lá ìṣàwọ́ sí àyà ní pé ó kàn ní ó ṣe ìgbàgbọ́ ẹ̀kọ́ tó ṣe no kí wá ṣẹlẹ̀ ní pé láti mú ìdájọ́ wá láti mú ìdájọ́ wá lórí ìgbìyànjú àdíìsì ẹyọ kan àlefi síta bí ẹ̀yìn náà tí wọ́n sọ fún káwọ́ sílẹ̀ ni wọ́n sọ káwọ́ sílẹ̀ wọ́n sọ kọ́kọ́ sáyà àdísì táwà lò àdísì wá sí ẹ̀rí òun náà ni pé àdísì tó ní káwọ́ sáyà yẹn òun wà máa jẹ́ ìtàwọ̀ olò láti kọ́kọ́ sí àyà eléyìí ìfọ́kọ́kọ́wọ́lẹ̀ ìfọ́kọ́kọ́wọ́ sáyà tẹ́lómìnà bá ní òkè nígbà tí o tó pẹ́ òun tó máa fẹ́ tí ó máa kọ́wọ́ sókè ní àbọ̀mọ̀ nàpá òun báyìí so ìtàwọ̀ amúnà nígbà tí wọ́n rádìí ti gbọ́ اخو ملي ماني والله غلط سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك